لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe màsíhù tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kì ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú kó kúrọ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ̀ òpùrọ́ ní gbogbo wọn o kàláwù fi sọ sọ wa káàmọ́dì kèfèrí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà. pẹ̀lú Ibrahim Niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká wá o kó fi súnà rẹ̀ borí o. بسم الله والحمد لله والصلاة والسلام على خاتم النبيين وإمام المرسلين وعلى آله وأصحابه السلام عليكم ورحمة الله وبركاته a fi fun fún Allah a fi ọpẹ́ fun un a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi wa Muhammad àti àwọn ara ile rẹ̀. àti àwọn sọ̀hábà rẹ̀ kí ìkẹ́ àti ọlà kí ọ ma bá ànábì wa Muhammad òpin àwọn ànábì ọlọ́run aṣíwájú àwọn òjíṣẹ́ ní ti ipò kí ìkẹ́ náà kí ó máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ Allah kó má yọ àwa náà lẹ̀ nínú ìkẹ́ o. kí aláwò kó kẹwa kó kẹwa láyé kó kẹwa ní ọ̀run. wàyí mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín Taalim TV mo kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa olóṣù kan èyí tí ó pé ọjọ́ mẹ́wàá ní òní. àkòrí rẹ̀ náà sì ni irọ́ amadíyà irọ́ amadíyà irọ́ amadíyà pọ̀ wọ́n sì jogún ẹ̀ lọ́dọ̀ olùdásílẹ̀ ìjọ amadíyà náà ni ọ̀gbẹ́ni mirza gulam ahmed alikazab òpùrọ́. lábẹ́ àkòrí irọ́ amadíyà àkọọ́lẹ̀ kejì ni àwọn tíra àwọn tírà sánmà ìjọ Ahmadiyya, ní àná àti ní àǹfààní. láti tẹ́tí gbọ́ àwọn ipò mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí Mirza Gulam Ahmadu tó gbéra rẹ̀ sí fún ìjọ rẹ̀ kìí ṣe fún ìjọ Islam fún ìjọ rẹ̀ kìí ṣe fún ìjọ Islam. ipò àkọ́kọ́ tí mirza mirza gulam ahmadu gbéra rẹ̀ sí ó ní ipò ìmáàmù mahadi ìmáàmù mahadi atẹ́sìnṣe ipò àkọ́kọ́ nìyẹn ipò kejì tó gbéra rẹ̀ sí ó ní mọ̀síhù tá à ń retí ó ní. òun náà ni ìmáàmù Mahdi òun náà sì ni màsíwù tí à ń retí. mirza gulam ahmad ó sọ ara rẹ̀ di ó sọ ara rẹ̀ di ìmáàmù mahadi ipò kejì ó sọ ara rẹ̀ di ẹ̀yìnsá ọmọ mariamu tá à retí ìkẹta ó sọ ara rẹ̀ di anabi ọlọ́run ìkẹrin ó sọ ara rẹ̀ di òjíṣẹ́ ọlọ́run ní àná la yanjú ọ̀rọ̀ bí ó ṣe jẹ́ ìmáàmù màdí fún àwa mùsùlùmí àyànjú ẹ̀ lánàá wípé Mirza Gulam Ahmadu Al-Kazab kò lè kò lè jẹ́ ìmáàmù màdí tá à ń retí láíláí kò lè jẹ́ nítorí wípé anabi sallallahu alayhi wa sallam òun ló sọ nínú ọ̀pọ̀lọpọ̀ hadithi rẹ̀ pé ẹnìkan ń bọ̀ lópin ayé tí ó jẹ́ ìmáàmù màdì ẹni náà ọ wá sọ irú ẹni tó máa jẹ́ àdìsí mẹ́ta ni mo kó wá lánàá àdìsí tó wà lórí ìmáàmù Mahdi ó lé lẹ́gbẹ̀rún ó lé ní ẹgbẹ̀rún tí a bá sọ pé ká máa mú wá ní kọ̀ọ̀kan tó sùkán ìparí àní kúrò ń bẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ kò sì kún agbọ̀n ẹnu ká sọ ká fẹ́fẹ́ ó gbé e lọ náà ni kọ́rọ̀ mọ́ di ọ̀pọ̀ ọ̀rọ̀ ohun tó bá jẹ́ kókó pàápàá jùlọ àwọn kókó kan ń bẹ tó ga sí wípé tá a bá ti ń mu jáde tí ìjọ amadíyà ń gbọ́ ìṣe ni ọmọ dàbí ìgbà tí ọta àbọn ń bọ́ sí wọn lára bí ọta àbọn sọ́jà bẹ́ẹ̀ ni ó sì máa rí lára wọn. irú àwọn kókó bẹ́ẹ̀ òun nìkan òun ni màá sọ àwọn yòókù odidi ọ̀rọ̀ lọ́tọ̀ ni ká sọ̀rọ̀ nípa ìmáàmù Mahadi odidi ọ̀rọ̀ lọ́tọ̀ ni ṣùgbọ́n lásìkò yìí a sọ ní ṣókí. So nítorí pé àfojúsùn wa ni pé a fẹ́ já Mirza Gulam Ahmadu alikazab kazab a fẹ́ já nírọ́. nípa bẹ́ẹ̀ ló jẹ́ kí n fi mọ lórí àdíìsì mẹ́ta Ìmáàmù Bukhari àti Ìmáàmù Muslimu nìkan ni ò gba àdíìsì wá lórí ọ̀rọ̀ Ìmáàmù Mahadi. gbogbo àwọn ẹlẹ́gbàwá abu àbúdáùdù ni tírímìlì ni nàṣáyí ni ibùnùmọ́já ni bẹ́hàkí ni gbogbo wọn pátápátá ni wọ́n gba àdìsí wa lórí ẹ̀. therefore mo wá gba tító pẹ̀lú àdìsí mẹ́ta péré. Àdísì àkọ́kọ́ òun ni àdìsí yàwá sálámà rọ́dìyàlá àníyá èyí tí àbú dáòdù gbà wá tí sèkò alibani sọ pé àdìsí náà lálàáfíà níbi tí ànábì ti sọ pé alimahadi mini nínú àrọmọdọ́mọ mi ni ìmáàmù màdì nínú ọmọ ọmọ Fatima ló máa jẹ́ ọ̀gbẹ́ni Mirza Gulam Ahmad Al-Kazab kì í ṣe àrọ́mọdọ́mọ ànẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam bàbá knockout nìyẹn jẹ́ kí ìjọ Ahmadiyya kí wọ́n wá proof ẹ̀ fún wa bí Mirza Gulam Ahmad bá jẹ́ àrọ́mọdọ́mọ ànẹ́bí tó bá jẹ́ ọmọ ọmọ Fatima. àdíìsì kejì òun sọ pé ìyẹn ni àdíìsì ali imam ahmad ló gbà wá àdíìsì náà sì dára ó ní ànẹ́bì sọ pé alimahadi minna ara wa ni màádìí ó ti wáyé ara wa òun ni ó ti wáyé. ahala libaiti ara àwọn ará ilé mi ni ó ti wáyé. irú àdìsí mọ́mú ahmadu yìí tó bá dọ́wọ́ ìjọ amadíyà wọ́n ó dorí ẹ̀kọ́ inú igbó wọ́n sọ pé ìtumọ̀ ara wa ni ara wa mùsùlùmí. Okay? nínú ẹni tó máa ń tutù kùtù jù láyé ìjọ amadíyà jẹ́ nọ́mbà one bí ọba bá jẹ́ nọ́mbà one kò lè jẹ́ nọ́mbà last ẹ̀yin ẹ worú àyà mẹ́ta tí mo discuss níjẹta tí ìjọ amadíyà ti ń sọ pé ó wà nù àyà lùkùránì pé bíyàn bá gbà nàbí gbọ́ òun náà ó dà nàbí wọ́n sàn wá gbogbo ọ̀nà láti fi sọra wọn dànẹ́bí ọlọ́run irọ́ sì ni wọ́n pa àwa ò mọ̀ já wọn nírọ́ so tí wọ́n fẹ́ túrú àdìsí náà ohun tí gàmádì yóò sọ ni pé àlìmáàdì mi ná ara wa torí ìtumọ̀ mi ná ni ara wa wọ́n wàá mú ara wa yẹn wọ́n wàá mú wa ní large sense pé ara wa mùsùlùmí ni ó jẹ́ tí wọ́n tó wá débi ahala libaiti wọ́n tó wá sọ fún ayé wípé ahala ó lè túmọ̀ sí ẹbí ahala ó lè túmọ̀ sí ìjọ àlìbáyìtì tí wọ́n á fi kún kọ́ wọn ò ní rí ọ̀nà lọ tó bá ti di wípé wọ́n tún áhálù sí ìjọ tí wọ́n sì ṣe àfitì àlìbáyìtì sí áhálù ọ̀nà òdì mọ́ wọn. afọ adịsị yẹn o ti yanju ọrọ wípé ara wa túmọ̀ sí anabi nri fa fà sí ẹbí ni ló fi sọ pé àlìmáhádìmínà àhàlàlìbáìtì ara wa ara ilé mi ara ilé mi ni ìmáàmù màdì máa jẹ́ ọ̀gbẹ́ni Mirza Gulam Ahmadu kì í ṣe fámílì ànábì kì í ṣe ìran kì í ṣọmọ lárúbáwá hindu ni ọmọ india ni. hadíìsì kẹta tí a mú wá òun ni hadíìsì àbúdáúdù ìyẹn tiẹ̀ wá fọ́gbà yànga miriza gulam ahmadu àtijọ́ rẹ̀ tó dálẹ̀. ìyẹn sọ wípé kódà tó bá ku ọjọ́ kan fún ayé táyé òfin ní jẹ́ ayé mọ́ aláwọ̀ ó fa ọjọ́ náà gùn títí yóò fi gbé ọkùnrin kan dìde ó wá ní ọkùnrin náà mínì látara mi nínú ẹgbàá wa mi ó ní min ahli baiti kó o mọ̀ bá a túmọ̀ mímì sí ìjọ mùsùlùmí lápapọ̀ ó ní látara ara ilé mi. àti gbọ́rú gbólóhùn yẹn nínú àdìsí tó síwájú. ṣùgbọ́n àdìsí ilé tún wá lágbára débi pé ọba ti Mirza Gulam Ahmadu jẹ́ pátápátá ni àti